أترانا فكرا أتيك أسوة وأنبوى محمد صلى الله عليه وآله وسلم وأهل النبي وصحابة هذا هو كفي كثير صدري كفي قرية ولكن أذكر لنا النبي يفتي وتنزل القيامة أنا لست في كلمة في قلبي إليه تفسير الحقيقة من أشهر رمضان من فترة وتفاق من أشهر في أشهر الثلاثة أشهر 2027 bí aṣọ ọ̀ṣẹ́ ní eléyìí nínú ọ̀pọ̀ láti bẹ̀rẹ̀ láti fi ọlọ́ ọlọ́run ọba láti fi wá ládá lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú kíkà àti gbígbọ́ àti ṣíṣe àlàyé kọ̀ọ̀hán torí pé nínú oṣù tí ولن شهر القرآن ولن يشكي وراء القرآن قال لذلك من عبادة الله من المشهد ولن بما قال القرآن بما قال القرآن أدعو في حمايتها ومشاركة وعبادة الله تفكير إذا يكون عجوز ليقول الله والذي يكون كمان المرأة يعني عقاري وهذا كرة النساء ليقول بإذن الله نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا Yeah, I'm not doing that. آخذة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعلموا وآتوا النساء صدقاتهن نحلا فإن تبن لكم عن شيء منه أكثر فقولوا kíkà Al-Qur'an gbígbọ́ Al-Qur'an wọlé lọ́la ni ọlọ́run bá pè é ọlọ́run bá ní wọ́n ìdá kúrò Al-Qur'an فاستمعوا له وانصتوا لعلكم ترحمون الولدين يضعك القرآن فاستمعوا له dandan ní kẹ́ ẹ jẹ́ kíkẹ́ ẹ gbọ́n ẹ̀tọ́ bá máa tó wọ̀ nípa kó jìnà sí àárín rẹ̀ kó jìnà ẹ̀tọ́ bá máa tó wọ́n máa sọ̀rọ̀ máa wọ́n máa sọ̀rọ̀ mọ́ wọn bá òun máa sọ òun ẹ̀yìn ó jìnà fún mi ní àtìlẹ́ bá tó ń ta sọ̀rọ̀ àlọ́ pàtàkì ìrìnà olúwa ní ẹgbẹ́ kíkẹ́ ẹ máa gbọ́ ìyẹn nìkan tó wà ọ̀rùn ṣètù ẹ̀kọ́ dákẹ́ lórí tó ń bọ̀ ní ti máa rojọ́ kí ló fẹ́ẹ́ máa rú ìrànwọ́ pọ̀ kí ló fẹ́ẹ́ máa rú ọmọ rẹ̀ rojọ́ kí èèyàn lọ síwájú ẹni tó ń bọ́ láláyé ẹni ká mú kí ọkọ sílé ọba kọ́ ẹ̀yin balógun tí wà lórí ìjòkó kó máa sọ̀rọ̀ kí ọlọ́run tó ti ẹ ní kàn bùkù. ọba ọba ń sọ̀rọ̀ gbogbo ilé ìdákẹ́jẹ́ rẹ̀ gbogbo ìsọ̀rọ̀ ẹ̀rí tó ti ń sọ. Sọ̀rọ̀ ni wọ́n ẹgbẹ́ fún ẹ̀sọ̀ àn tó ń ka ọ̀rọ̀ ìwé ọlọ́run ọba. Gbogbo ẹ̀ bá lè sọ ọ̀tá. Ọ̀sẹ̀ ni ìwúlẹ̀ dákẹ́ tẹ́síbẹ̀lẹ̀ jẹ́ torí pé kí ni là á lẹ̀ fún tó ṣàmù kẹba ilé kẹ lọ́wọ́ wa ni. ó lọ́wọ́ ti kẹ́ tí o bá ti dákẹ́ wọ̀ fún mọ̀ká alábàárẹ̀ ló kí ni ọlọ́wọ́ ti kẹ ọlọ́run ìdákẹ́jì rẹ̀ ọlọ́wọ́ ètò ìṣẹ̀lẹ̀ tó wà ọlọ́wọ́ wọn láti kọ̀ ọ̀ṣọ́ rẹ̀. tó náà ni ó fi léwu kí ọmọ sàkọrọ áàlù kí ẹ̀yìn ọmọ pariwo kọ́ máa jó kọ́ máa àbí kọ́jọ máa ta kọ́rán pẹ̀lú pé ìlú pẹ̀lú tó máa lò sí kọ̀ọ̀kan sílé yìí ṣe ń wú lálá ni fún ọ̀nìyàn. ẹ̀dùn nínú wọn tó kí ni a ń dé tó ń lé tó wọ̀ bá kọ̀ọ̀kan náà bá bínú sí òun. ìgbésẹ̀ ló ti fa ìbínú ọlọ́run yẹn òun náà nígbà tó ń ka ọ̀rọ̀ rẹ̀ tó ń kọ́nà ni wọ́n pé sílẹ́sọ̀ tó yẹ pé ló ló àtàǹkọ́ ní bí ọ tó tó ẹ tó kọ́nà rẹ̀ ni òun kà pariwo rẹ̀ ká inú rẹ̀ ni òun bí ọ pàpé òun ní kankan pẹ̀lú àdínú rẹ̀ ní bí ọ pátì là ẹ̀ lẹ́kún ọ̀ṣàlù kẹwàá ìrírí kí ọlọ́run ni wọ́n ọlọ́run ní ilé ẹ̀yà kọ̀ọ̀kan ìgbẹ́ ni akàfúnra wa yìí. Àwọn àtẹ̀síọ̀ tó rọ́pìlì ẹ̀fà ذكر سورة النساء قلني الضرر تشكي أم سلطة الله بعين سورة yìí òun ni sórọ̀ ẹlẹ́kẹta òun ni sórọ̀ ẹlẹ́kẹta nínú al àdúgbò tó yẹ lẹ́ẹ̀kẹrin lẹ́yìn tí wọ́n tó sọ á ti hà bá kọ́ra tẹ̀lé nígbà tó náà káyọ̀ ní wọ́n tẹ̀lé wọ́n yẹ lẹ́ẹ̀kẹrin. Súrà yẹn wọ́n ní àwọn súrà tí olúwọ́lá fi ọlá fún kò sí ìtí òní ọlá nínú gbogbo ááyà àti súrà kọ̀ọ̀kan. Àmọ́ láàrin àwọn súrà kọ̀ọ̀kan ọlọ́run ọba tó máa ń dáhùn àkàn ṣàlẹ́sà lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀wọ̀n súrátù ilẹ̀ fọlá súrátù náà ní àwọn àkọ́tọ́ ìfò rẹ̀ tó súrátù fàtìhà ó ní àwọn nǹkan ẹ̀ṣà ìtumọ̀ ẹ̀ṣà ní pé nǹkan tí lẹ́yà yọrọ nífìlówó fi ọgbà ìròyìn nǹkan tí nǹkan bí òun ní. أن يكون القوة الحكمية يتكلمون والمين يتشاركون فيه وزن الوكاية سورة النساء هو أنواع سورة شبكين النبي صلى الله عليه وسلم في أمي عمر عائشة رضي الله عنها ومن أخذ الصفح الأول من القرآن فهو الخير ànábì yẹn tí ó bá rí àwọn tó wà méje tó ń bẹ ní ọwọ́ ìbẹ̀rẹ̀ Qur'an tí mo yẹ rí ha ànábì ní fọwọ́ ọ̀pọ̀ yìí fún mi náà àṣìṣà ó ní olúwa torí bẹ́ẹ̀ yẹn olúwa torí ọ̀pọ̀ fún mi yẹn. bákan náà عبد الله بن مسعود رضي الله عنه وقال سنة إلى قضية torí pé owó jìrì kan wá kó ọlá fún nǹkan kan àdékọ́jọ́ tó pẹ̀lú ẹ̀rí ló sọ pé à nǹkan yìí àwọn orí ọlá nǹkan yìí nǹkan ẹ̀ṣà ni lọ́tọ̀. tó عبد الله بن مسعود رضي الله عنه قل قال للنبي صلى الله عليه وسلم قل النبي صلى الله عليه وسلم ذكر ṣẹ̀pẹ́ náà tó ń sọ̀rọ̀ àánú tàbí pọ̀ lẹ́ni ọ̀dọ̀mọ́ ìlú ọ̀rẹ́wò ẹ̀rẹ̀ àwọn ẹ̀rẹ̀ ìtàrẹ̀ tí ọ̀rọ̀ mọ̀ ẹ̀yẹ ìtànà tọ́lá nínú ọ̀pá olówó sọ̀rọ̀ àánú ká jù sọ̀rọ̀ tí ọba dábọ̀ àbúlẹ̀ẹ̀dẹ̀ mọ̀fẹ́rí òní fún yẹn lódò òyà orí orí sọ tí ọba dábọ̀ tó inú wọn àbọ̀dá ìdí mọ̀tòwárí ó ní àlẹ́bí tó ń bọ́ ọmọ ìrọ̀ sẹ́lẹ̀ olùkọ́ fún un ó pèrò pé ìwọ àbọ̀dá ìdí mọ̀tòwárí ka ìkọ̀ àlẹ́bí ka fún mi wà lẹ́bí ìwọ àbọ̀dá ìdí mọ̀tòwárí ka kọ̀ قلت وانطلق يا رسول الله كيف أكرم عليك وعليك أنزل wọ́n ṣe wọ́n ta kọ̀ọ̀rọ̀ tí ó wà lẹ́bí nígbà wọ́n wọ́n wá tó kalẹ̀ fún kọ́ọ̀lù náà ẹlẹ́bí ni àlẹ́ mọ́sálẹ̀ kó kàkà kọ̀ọ̀rọ̀ kò lè lẹ́rẹ̀ kí ni tó rẹ̀ ni pé ẹni tó jẹ́ àfa tó kò gbọ́dọ̀ ní àwọn ìyíkọ́ àti ẹ̀kàkàrà ìlú ìgbọ́dọ̀ ìkàkàrà ọ̀dà alẹ́bíkọ́ wọn wà ní ọ̀sẹ̀lẹ̀ ọ̀nà ti sọ ààrùn rẹ̀ òun ní ṣe ní ń gbọ́ ọ̀rọ̀ ààrùn ìlú lọ́pọ̀ rẹ̀ ẹ̀ka tó ọ̀sẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ó kúkú dàgbẹ̀ ìyá ṣe àbùdá الشيخ عبد الرحيم أبو ناصر لا توقع لي والآن صلواني فترة الدين من أولياء والمسلمين ليتحكم من المغرور والله كل طور وسكين ẹ̀mí kiri ẹ̀ ẹ̀mí rẹ̀ lè lè ẹ̀mí rẹ̀ lè ẹ̀mí rẹ̀ ẹni tí oko ya bí ó sáré débi pé yóò máa gbọ́ kọ́ àti tẹ́lẹ̀ kan ṣe yóò sì máa rí àǹfààní ní ẹ̀yìn tó rárá àǹfààní ní ìdáná ìtàn o yóò máa rí àǹfààní bẹ́ẹ̀ kò sì ní fẹ́ sọ́jà bí pé wọ́n ní àǹfààní ní wàhálà ní òde ẹ̀kọ́ rẹ̀. So, bí tí mo ti mọ lẹ́yìn tí wọ́n mú ìtọ́jú àná ìtọ́jú ọ̀rẹ́ ẹ̀yà. tó sọ fún ọ̀pọ̀lẹ́ ìlú ọ̀pọ̀lẹ́ ìwọ́n ti rí àpẹẹrẹ ìtẹríba ìtẹríba tó ga lára ìtẹrí رسوله كيف أقرأ كيف أقرأ وعليك وعليك عروض والنور صلى والولد يرى ما القرآن كل شيء القرآن هو الذي الذي قال نعم فكر قل فقرأت صورة النساء صورة هذا تعيين نزوة تقوى النبي صلى الله عليه وسلم قل حتى أتيت إلى هذه الآية ورقد الآية فقلت إلى جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا ثم أقول أنزل الآية قال أمامني حسبك الآن حسبك الآن كنت تراينا تراينا كنت تراينا ومن قوم شيعي برجل من القيامة نبتي عبر أو النبي الله تنم في وجهتي في أمر الجمعة في شيء رغم أن النبي إبراهيم وقال الجمعة قال أجيش فينا أجيش òun ọgbà ìrọ̀lẹ́ ojúṣẹ́ tó wà pẹ̀lú ìsà mọ́ta ó pè kalẹ̀ àwọn ìjọlẹ̀ àti ìsàlá ṣé ojúṣẹ́ fún yín àti ojúṣẹ́ tó yà ojúṣẹ́ ní òtítọ́ tó ọ̀jí iná bí ká àyà ara òlẹ́ ṣẹ̀lẹ̀ tó a ti pè wọ́n àjẹ́bí náà táwọn mú wọn náà wá tọ́wọ́n jí àjẹ́bí náà ìgbẹ́ tó القرآن ومن الذي يقول حسبك الآن حسبك الآن قل وأيناه تذرفان ومشاهد البابل في داولي على يسوق رياية تو أرحم القليل يقول ولا لا لا توجد في هذه الكيشة tí ó jẹ́ fún sóòrè ẹnìyàn sọ èyí tí wọ́n sọ́lẹ̀ sọ pé àlẹ́bí ní àwọn ẹ̀yà àìṣẹ́ òbí ọmọ ẹ̀yà ń yà lẹ́bí tó fún àwọn sóòrè méjì kan bẹ ẹ̀tọ́ lọ bá ní kí olùwọ̀ ha ẹnìyàn ẹnìyàn ní orí lára lọ́wọ́ ìṣòro ìfẹ́ nìyẹn. يعني آية القرآن سورة القرآن tẹ̀sọ́nà bá ní kó ní lára wọ́n ṣe ìfẹ́ rẹ̀. ó tó máa tẹ̀sọ́nà bá ṣe kọ̀ ánà yíha ní rọrùn fún náà fún ní ọdẹ lára náà kó lè kó wọ́n jẹ́ rẹ̀. torí ọ̀pọ̀lọpọ̀ bí ẹni ọ̀pọ̀ bí àwọn akọ̀rọ̀ ánà náà fún ẹ̀yẹ rẹ̀ ọmọ ẹ̀yẹ rẹ̀ tí wọ́n akọ̀rọ̀ ánà kó lọ sí lára látàkiri. Òun ló máa tún rẹ̀ bí àgbọ̀n wọn ṣe rí láàrin ìjọba náà. اضطرب الشيخ الأول إلى الرجوع تنفيذ السبيل الدين ورغبنا مدام باسم الكافرين عبدالله المطعوش كل من قرأ آل إمران فهو قنا والنساء مخبره أو مخيرته ومن شر سورة سورة الله سورة آل عمران أنقع وقالوا لي فهو غنى فهو غني فهو غني الذي ابن مسعود لا صلى الله عليه وسلم قل يا الله الذين قل أني أقول من وراء أن تبعي آل عمران ونور والنساء أن في أبالي سورة النساء حق محذرة محذرة التي ما يقول كل ما تقول هي تحلف بالمضر كل كتب قل سورة النساء الذي قل كتب إلينا عمر بن الخطاب قل عمر بن الخطاب أقرن في ثورة لكي تنقرنني يعني المسلمين تعلموا صورة النساء ارجو قصوة النساء كما تلدى والأحساب والنور سورة الأحساب سورة النور تقوم تلدى سوري وجاء الرفيع ورسول النبي صلى الله عليه وسلم وقصرة النساء حكيها الصحابة سلفنا الطارئ sọ́rọ̀ yìí tí a máa bá ń ṣàlàyé أول صورة بحسب الترتيب المصحف تفتح بالنداء من أصل عشر صورة افتتحت بذلك في القرآن كي صورة بيت النداء نقل إلى الإياء أيها المدثر شكرا يا أيها المدلل طريقوا الله نرى ذلك يا أيها يا قلب النداء حق النداء سورة الله سورة النساء هو اللي أقوى يجب أن القرآن هنا قلت قلت يا أنت في سورة الفاتحة الحمد لله الحمد لله رب العالمين سورة البقرة الإسلام سورة النساء سورة آل عمران الإسلام الثاني تريني يا أيها النساء يا أيها الناس ara ọ̀rọ̀ rẹ̀ tí iṣẹ́ lọ́la tí àwọn afárán ṣe lórí kọ̀ọ̀kan lẹ́gbẹ̀ẹ́ yìí wọ́n ní òun náà ní àkọ́kọ́ súrà tó ṣe pé أيها الناس يا أيها الناس بقنا ثاني أطول صورة هذا البقرة ومن ذكر جل للتي لين صوت البقرة sọ níbẹ̀ náà ni àwọn àyà fàá ìlú ẹ̀mọ̀wárì láti máa ń gbẹ́gbọ́n ọwọ́ ìyẹn fúlọ́pù lè sà bákan náà níbẹ̀ náà ni orúkọ méjìlá ní àwọn òjíṣẹ́ ọlọ́run inú àwọn ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n ti fi ń fáì ọlọ́dà kan méjìlá sínú sọ́ọ̀ yìí sọ̀rọ̀ bí àwọn aṣọ àlàyé nípa sọ́ọ̀ náà ní oríṣiríṣi àlàyé lẹ́yìn. اللهم نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا نعم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجنا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم نعم قل وغني يا أيها الناس قل وغني وفي أوامر ليلنا gbogbo ọmọ ènìyàn lọ bá gbọ́dọ̀ ní ọlọ́run bẹ̀rẹ̀ tó wà ní pẹ̀lú ìyẹ̀dá lọ́pẹ́ ní ìyẹ̀dá lè kí o pé yàn. ọmọ bá tó wá sí pé ìtẹ́kùn ọ̀rọ̀ kankan lè kí o pé yàn pé lápẹ́jà. lágbájá bẹ̀rù ọlọ́run ìtẹ̀kù ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rù ọlọ́run rẹ̀ àṣẹ ni gẹ́gẹ́ bí àṣẹ náà pípé ọ̀sẹ̀ wa yìí ọ̀sẹ̀ rẹ̀ ìmáàmù محمد بن إسماعيل بن كثير الحاكم والطبراني púpọ̀ jù láti máa kà kódà àwọn ìyẹ̀dí láti kó jẹ́ pé kí ọ̀rọ̀ ń gbọ́dọ̀ sí kó rẹ̀ ní pé mọ̀kútàkọ́ àbí tẹ̀lé fèsò ẹnu kẹfì mẹ́rin kí ló fà nígbà lẹ́yìn tafsir ìmọ̀ Tabari Muhammad bin Jarir Tabari lẹ́yìn tafsir wọn tafsir tó tún súnmọ́ تفسير ولا يكفي كل عرفات وقيل كثير ولا يكفي مختصر تفسير الطبعي تفسير الطبعي في الحقيقة تفسير أهل السنة تجي التفسير للمأثور في الحقيقة توقف في أقل تقسيم هو أنه تفسير الإمام ابن كثير ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ olùkọ́ tó ṣe pé ó jẹ́ kò sí ẹnu lè máa lò torí pé àdéhùn ẹ̀mẹ́sọ̀ náà rẹ̀ tó àyà àìsàn hàn ìrọ̀rọ̀ sọ́nà sọ́ọ̀rẹ̀ olóògbé ń tú àyà àìsàn hàn. فالرب الكثير يقول تعالى آمرا خلقه بتقوى ọlọ́wọ́ bá ń pa ọmọ ẹ̀rí ìrìnlẹ̀ láṣẹ nípa bẹ́ẹ̀ òun abẹ́rù òun. Tọ́lá ní ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ bá wà ní ìbáradẹ́tùwó wáṣídàwó láṣẹ̀rí kẹlà. Ojú ń jẹ́ pé ìbẹ̀rù ọlọ́wọ́ ó lórí rẹ̀ òun náà ti ṣe pé ọlọ́wọ́ nìkan lọ́rẹ̀ ẹlòmítà bá ń sọ eré yìí sí ìwà àlọ́ lọ́tọ̀ ìwà àlọ́lọ́ sí ọlọ́lọ́ àlọ́ ìṣèkéde nǹkan àrùtì àmú nǹkan mẹ́ta kọ̀ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ìlọrin òkú nǹkan mẹ́ta kọ̀ọ̀rọ̀ ní gbangba láti pọ̀ ṣẹ̀fọ́n ìlú míì àdéhùn bá wọn dé pé àwọn ń sọdún ẹ̀kọ́ lápapọ̀ ni àwọn jáde wọ́n ta wọ́n sọ pé fún lẹ́lẹ̀ ìwọ́ra yìí gbogbo ìlú bá a wà bẹ́ẹ̀ kọ́nà ti ṣe ayẹyẹ ẹ̀fọ́ ọdún ẹ̀fọ́ ọdún oòrùn ọdún ìpolú ọdún ẹ̀yọ̀ gbogbo tí yẹn lẹ́nu ọ̀rẹ́ àwọn tí ó wà kọ́nà ló ṣàlọ́ àkárẹ́ bẹ̀rẹ̀ nílẹ̀ olóòtú àwọn ẹbọ àdáṣe tó kálukú ń ṣe nínú yàrá rẹ̀ tó kálukú ń ṣe níbi títí ń tajà tó kálukú ń ṣe lára nǹkan rẹ̀ tí ń gùn mọ́tò rẹ̀ lára nǹkan tí ń ṣe tí ń jẹ́ ẹbọ níbi pé àwọn wá ìṣọ́ àwọn ibi tí àwọn èèyàn kù sí mi kódà àwọn èèyàn tó ń ṣe ọmọ níbi látara tó kí wọn tó ń tẹ lọ́rùn kódà àwọn tẹ lọ́rùn ni ẹni wọn ń ẹbọ náà ni wọn ti lọ ṣe tọ́lọ́ wọn ní ìṣẹ́fù ọgbà kù ṣe ẹgbẹ́ lọ́wọ́ ọ̀la yẹ o ẹgbẹ́ lọ́wọ́ ẹ máa nǹkan ní ìfúnni ẹ pè nǹkan ní ìfúnni pé kó ṣèrànwọ́ fún yín kókó yín lápá kó dúró tì yín pé yàtọ̀ tó lọ ẹ̀rọ ti nǹkan mí o ẹ̀rọ pé yàtọ̀ kankan ẹ̀rọ pé wòlíì kan ẹ̀rọ pé ànágbé ọ̀rọ̀ kankan. واتقوا الله الذي اتقوا ربكم الذي خلقكم ẹ̀rẹ̀ ọlọ́wọ́ aṣọ ìdí ọ̀ṣọ́ ìdí tó jẹ́ fẹ́ ká bẹ̀rù ويكون الخوري الخوري والسين من يملك الداعي خلقه كله يملك الداعي من نص وحيدة بس بذكر من أجل أنهم على قدرته التي خلقهم بها من نفس واحدة الله يقول لهم يقول لهم ولا وليل لديهم خسرية خلبت وعيون النصر من جئة التمثيل أقصاء أبوهم آدم والأم حواء وإن يكن لهم بأسلهم شرف يفخرون به فالطير والماء فالعطاء الناس من جهة التمثيل tó gbogbo ọmọ ènìyàn lápapọ̀ tábàlì ká máa ṣàpèjúwe ká máa fọ pẹ̀lú pọ́ńtà ìpínlẹ̀ ọ̀kan wa. àwọn ọmọ adam gbogbo ẹ̀yán àbámọ̀ ní adam rẹ̀ pẹ̀lú ọmọ ṣàwà ìyá tó bí gbogbo ẹ̀yán ṣàwà rẹ̀. nítorí wọn ti ń bá wá tẹ̀ wá ní wọn ẹ̀yán tó ń lọ́kùnrin fi ọ́pẹ́ ìṣọ́rọ̀.

lórí ìgbà tí ó ṣe obìnrin tó lọ́wọ́ bá dá wọn kọ́ la pọ̀ ní ìhà zamujá láti bí ẹni kẹrẹ ẹni Adam aleyhisselam ọwọ́ dá àwa ìyàwó rẹ̀ níbẹ̀ wọ́n fẹ́ sàbí ọmọ ìyá náà kẹfì rọ̀ látara tí wọn náà. وقوات دعوة نساء رجالا كثيرا أو قلت وقبر ونساء أتعوذ لي لترى يمكا أتي أولي أو نشرس يا هما وإن جاد لترى الإمام ابن كثير خلقت من ضلعه الأيسر أولا حواء láti bí ẹ̀fọ́ tààhà tẹ̀gbẹ́ òfì ọlọ́dún mú Hawa jáde. ó ní pé Hawa nàbí ọlọ́rin Adam kò ní bàbá kò níyà. bákan náà Hawa òun jáde látara nàbí ọlọ́rin Adam tàbí pé ní ọmọ rẹ̀ ọlọ́run yọ jáde láti bí ẹ̀fọ́ tààhà rẹ̀ ni tó òun náà sì obìnrin àkọ́kọ́ náà làwọn sọ pé àwọn obìnrin àlejò sọ àlejò ni kò yí kànáàmì ń délé ayé àlùkàrọ̀ jù nígbà àwọn obìnrin yẹn ẹ̀ bí ẹ̀pọ́n ta àtọ́wọ́ láti dá nǹkan tó wọ́ sí straight bẹ̀rẹ̀ náà ti dá obìnrin tuntun wọn rẹ̀ ni pé wíwọ́ òun náà yóò máa wà ágàdà yìí láíláí ẹ máa rí bí a ah, ah, yóò wọ́ nílà káyì tó yóò wọ́ níṣe sí tó ìtumọ̀ rẹ̀ ní pé kò ní ìdàgẹ́gẹ́ bí ọkùnrin kò ní bí ọkùnrin tẹ́ bá rí obìnrin tó gbọ́n tó gbọ́n tó gbọ́n tẹ̀lé gbogbo níbi gan àwọn obìnrin fẹ́ gbọ́rọ̀ yìí anábì ló fi bẹ́ẹ̀ anábì ní máa ra àìsù anábì ní mi rí ẹni tó ṣe pé ẹ̀sìn rẹ̀ ọ̀pọ̀ ìrìnà ìfọ́nsọ̀ akílé wọ̀dí ẹni tó ṣe pé ó jẹ́ ẹni tí ẹ̀sìn wọn dínkù òpin lẹ́sìn wọ̀dí to fi da cewa a wato kudi da kai sai masa wani yi annabi wani a wani biyu wani ya sara'ina zallu wọ́n ti la ẹni tí ó ní làákàyè wọ́n ti da òun lọ́wọ́ lọ́wọ́ pẹ̀lú ètè àwọn àwọn ọ̀hárà ọjọ́ ọ̀lẹ́ni ti à títí kò làákàyè àwọn obìnrin náà ń bèrè títí kò àìní làákàyè bó lẹ́yìn à سواء كثير في الأمر يقرأ الواحد فكر أول يوشير اليورا ثاني ذلك لقري فاتو قري كثير وعرقري قبل الغالي أي كتوما قبل كثير واحد ẹlẹ́dùn obìnrin méjì ló ṣe lòdì ẹlẹ́rìí ọkùnrin kan. Ìdúró rẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìran tí wọ́n máa ń mẹ́ẹ̀ẹ́ láká ìlọ́mọ mẹ́ẹ̀ẹ́ tẹ́ bá rí orin láká ìbámu tẹ́ bá ọkùnrin sẹ́yìn ọbẹ̀rẹ̀ wọn ní ọwọ́ yìí ṣe ń pín ọkùnrin yóò fi fi láká ìròyìn rẹ̀ ṣeré. bọ̀dá obìnrin fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìṣòrí nù ìṣòrí nù. tó látàrí ọkùnrin tí gbogbo ọ̀nà ìlọ́ya aláìlẹ́lá káyìí bákan náà kéde kí gbogbo obìnrin gbogbo ọkùnrin ló jẹ́ obìnrin làkà yìí ẹ máa rí obìnrin bí ọkùnrin ẹ sì máa rí ọkùnrin bí obìnrin ẹni obìnrin jẹ wọ yìí. Ìgbà ẹ̀dá ọgbà ẹ bá ló dẹ̀ tí ẹ bá rí ọkùnrin wẹ́yà ìgbẹ́fẹ́ ṣẹlẹ̀ níbi ìtọ́pọ̀ ìwà ìgbára pẹ́lẹ̀ wọn lára ẹ̀ lẹ́yìn ọmọdé ọlọ́wọ́ ní owó mi kọ́ ọdún ní wọn lára ẹ̀ lẹ́yìn ọlọ́wọ́ ẹ̀dẹ́ òbẹ̀rẹ̀ à ó tó rẹ̀ bàbá tà á. àbótóbìnrin bá ń ṣe náà yẹ kó lọ lọ ilẹ̀ gbọ́dọ̀ ní ẹ̀ẹ́dínlẹ̀ tó bẹ́ẹ̀ ló ṣe wá rí bẹ́ẹ̀ ṣe rí pé àwọn obìnrin bẹ́ẹ̀ ẹ̀mí àhàlẹ̀ mẹ́ta ń kà mẹ́rin kẹfì ni pé ọlọ́run dáwọn láti di ẹ̀fọ́ àhà ìyẹ́dẹ̀ ádámù kéèké tó straight o tó tó wọ́n iná rẹ̀ àlẹ́lì wá ní bí ó ìṣe wọ́ ìyẹn tó bá máa tó bó ṣe bẹ̀rẹ̀ ní ẹ̀ ó sì lọ gbádùn rẹ̀ àmọ́ wọn tó bá ní ọ̀fẹ́ náà ní fipá ní ọ̀fẹ́ ṣírẹ́tì rẹ̀ tó tó wọ́ يقوم الشارق من زيجانه فيستوي من عاد منه وانحنى ọ̀dọ́ ọmọ kékeré ló kọ́ bọ̀ ṣáàrù mi ní ìgá rẹ̀ ọ̀dọ́ náà máa ń lọ lè àti àti ah káì igi tó bá tutù yẹn lọ pé ah kọ́ tẹ́lá yé ọ kí òkú tẹ̀ ní ìdílé kò tẹ̀ tẹ́lá ibi tó tutù ẹ̀ wá tó bá rọ̀ ó rọ̀ ibi tó tutù tí ẹ̀ bá ń nà ọ̀ nígbà tó ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ lójú padà nà. àmọ́ wọn ṣẹ́yìn kò لم يقم التفقيه منه منعا منع ابن جريج لولا ابن جريج ó ní oṣù orí àgbàlagbà obìnrin wà dámọ̀ ìpínlẹ̀ wọn bí àgbàlagbà ni àgbàlagbà tó pé nǹkan wọn ń tan omi ń gbé ìdí yìí ó ti dàgbà tán ó ti pé forty years ó ti pé fifty years ọwọ́ ní ìwà kan ní ó ń ṣe àṣírò sọ̀rọ̀ lóṣù náà ìlọ́ta ìyẹn ti pé ọmọ fifty years ó ti dé sixty iná ọ̀nà ìtàwé yóò sọ̀rọ̀ mọ́ bí ó ti máa sọ̀rọ̀ torí pé kí ni ó ti di ibi tó ti gbẹ ọ̀ṣẹ́ kò ní kọ̀ wọ́n nípa owó lóde yìí láwọn kì í tàbí ìfòlérò ọ̀pọ̀ àti nǹkan wọ́n yẹ ẹ̀rẹ́ tó ṣe láéláé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọ̀ṣẹ́ ṣùgbọ́n ọ̀ṣẹ́ ló ń dá wọn lẹ́lẹ́ nípa ìyàwó ló ń ṣe é ẹ̀jẹ̀ bá tó sílẹ̀ sí àwọn ọkùnrin àwọn oníyà onílé ìgbẹ́ onáà ń gbọ́ nínú wáyà ọ̀hán yìí àgbẹ̀dẹ́ ìníyà onílé náà wọ́n lọ́ọ́ gbọ́ wọ́n lọ́ọ́ pa ẹ̀rọ kalẹ̀ ní sùúrù lọ́lá àrójúkú afárádà tó ẹ̀sẹ̀ ń sára kúrò náà wọ́n lọ́ọ́ wọ́n fi jẹ́ ní gbọ́ wà sí láyé ẹ̀rọ ọ̀dà ló máa ń wà ẹ̀wà ẹ̀dá so inú rẹ̀ ọmọ tàbí ẹni tó lọ́wọ́ kó tó ọ ṣe olówó àná fúnra rẹ̀ ṣe olówó àtúnra rẹ̀ ṣe. Nam ìmọ̀ràn ìgbòkè sí wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ sí aga láti di ègbò tó wọ́ tán wọ́n bẹ́ẹ̀ sọ wọ́n ní sáà ah, tó ibẹ̀ ní olùwọ́n wá dá àwọn oríṣiríṣi wọ́n dá àwọn oríṣiríṣi látara rẹ̀ àti ọmọkùnrin ọmọbìnrin ni wọ́n pọ̀ rẹ́tẹ́tẹ́ fọ̀já ẹ̀yà ليش رسول الله صلى الله عليه وسلم وخلق الرجل من الأرض فجعل تهمته من الأرض فحجبت نساءكم ابن عباس رضي الله عنه سمع عليه ابن عباس لي خلقت المرأة من الرجل قل يا قويل يا علي كنت أدعو بيني أرى قرنة شاجري فجعل نهمتها في الرجل ojúkòkò tó lè lọ́rọ̀ wá ṣe yóò máa ṣe sára ọkùnrin ni ẹnikóbìnrin yóò máa ṣe fẹ́yìn yóò máa ní èdè ọkùnrin ní gbogbo ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ ni. tí obìnrin ìṣẹ̀lẹ̀ kan tó lè dá dúró ẹnikóbìnrin nìkan tí yóò máa fara sí ilé ọkùnrin. wàhálì kan rọ́júl nílẹ̀ áwùjọ. àìlọ́wọ́ ilẹ̀ nínú abẹ́ àtọ́lọ́dẹ ọmọ àìlú ó ní ọkùnrin adáhùn látara lẹ̀ àbí tàbí ìwé adáhùn lọ́wọ́ fi dá láti inú lẹ́lẹ̀ pàjọ́ ilẹ̀ lọ́sẹ̀mẹ́ta wú sí àrùn olùkókò rẹ̀ ilẹ̀ náà ni wọ́n á ní fàṣíbíṣu ní sáàkùn ẹni pé ọkùnrin lórí dáwà tiẹ̀ tí ò ní méjì ìmọ̀ràn obìnrin tí ò ní méjì kankan agbára ní láti tọ́jú tó dára lórí rẹ̀ àwọn obìnrin òní ṣe ti bẹ́ẹ̀ tó wá ní fàdé tó mẹ́ta ẹ̀yìn ẹ má jẹ́ kí ọ̀rọ̀ kó já sí iná látara ìwáyé pẹ̀lú wọn tí wọ́n ń wọ orí ní ti ń bí ọrí lọ kó ní sùúrù ó sàfaradà lórí rẹ̀ tòun fúnra ẹ̀ lọ́nà padà rí tí ọlá sùúrù rẹ̀ yẹn nígbà ìwé òkú náà wà láyé òrí rẹ̀ ájọ́rẹ́ wọn sì rìn dáa tó bá ṣe yẹn ọlọ́run òdìrà lára rẹ̀ ọlọ́run padà sanwó lẹ́sàn rẹ̀ lára rẹ̀. so gbọ́dọ̀ nǹkan mú débi àwọn kan bẹ́ẹ̀ tó gbé yẹn tó wọ̀ dáadé wọn àwọn afúláṣínà làwọn lórí yíyá tàbí àtìpadà tó wọn ṣe fún wọn àtàwọn kan ṣe dáadáa sí wọn ṣe dáadáa sí wọn àwọn náà gbọ́ àwọn náà padà dá tọ́lọ̀ kan ṣe àtúntò kó wá ṣe. ọmọ bá ní bàbá sọ́mi ló máa ń jẹ́ ẹran tó pé wọn wá ní sáà wọ́n tọ́kùn wọn ẹ̀mẹ́rin tẹ́tẹ́ ẹ̀lú torí ní ẹsẹ̀ òbí ìjọ bá ọba tó ṣe pé èmi náà lè lọ ayé sẹ́ni ọlọ́run òye ó lè dákòjú ọlọ́run ọlọ́run lọ ní ẹsẹ̀ òbí bẹ́ẹ̀ ẹsẹ̀ òbí ayé rẹ̀ ẹsẹ̀ rẹ̀ wọ́n ti pa àwọn àwọn mọ̀lẹ́bí. يكون واجب الضرورة تصير كالياء اتقوا أن تقطعوا ظن كثير الله إذ اتقوا الله أبرنا تساءلون به عندما في الذراعين والأرحام أي واتقوا الله بطاعتكم إياه ظن كثير ولي ẹgbẹ̀rún ọlọ́run ẹ máa tẹ̀lé àṣẹ الذي تساءلون به أي كما يقال أسألك بالله وبالرحمن سؤال تطير مرض كثير وقد تطير اتقوا الله الذي تساءلون به إذا مرض كان من والأرحام أجل أشياء من فيه دينا كان يوم فيه وقد تو ضحك ومن بالقرب واتقوا الله الذي تعاقبون وتعاهدون به واتقوا الارحام ان تقطعوا ولكن ضروا وسلوها فلم يدر اليوم وضع اقوات شفيع من في جهد لا يرى تقول لك تقول الله níbi kiri ikú bàjẹ́ aṣàkóso ọgbọ́n tí a ní ilé ọlọ́run yẹn fẹ̀gbẹ̀ ní ọlọ́pàá náà tó wọ́n arham ضحكني واتقوا الأرحام أبلغوا الذي فما بكم ولكن بروها وصلوها التوري شلالا الدائرة يطفل ثم قلت الرجل قلت بغفل واتقوا الله الذي تساءلون به àwọn tó ti gbé ọlọ́dún ká fún wọn arṣáàmì àbẹ́ni wọ́n yà rẹ̀ wọ́n yà ṣáàmì wọ́n arṣáàmà wọ́n yà ní ọlọ́ inna allah kana alaykum rafiba ìwà ní ibi ọlọ́wọ́ أي هو مراقب لجميع أحوالكم يعني كي إمام ابن كثير ولي رغب أنصب ويشنسيه وأعمالكم وبشة فيه الله غمره الله غمره من كثير الذي الله على الآن يستطيع حبل الله كأنك تراه إذ مراقبه مراقبة kí ọlọ́wọ́ sàánú mùsùlùmí ọlọ́wọ́ ní kó máa ní ọ̀rọ̀ pàtàkì wà kó máa lò pé lọ́wọ́ kí ń lọ àìláyà kó máa ní ìfura kó máa ní ìṣòro kó máa fura pé ọlọ́wọ́ wa yìí lọ́wọ́ bá yìí lọ́wọ́ tọ́ mi tí wọ́n ní ẹni gbà ọgbà ní ìfò òun náà nàbí sọ pé àti ẹ̀ẹ́nẹ́ká sọ̀rọ̀ mọ̀ sí ọlọ́wọ́ bá rẹ̀ bí ẹni tí ń rí ọlọ́run ọba náà wà ń lè fi kún tàwọn ààbò tí wọ́n bá ti rí ọlọ́run ọba náà wà ń náà wú yàrá kí wọ́n sọ pé olùwọ́ba ń rí ọ. مبدا كثير وهذا إرشاد وأمر بمراقبة الرقيب ونيرين وقت لجي فوا ìtọ́sọ́nà lọ́jọ́ fún wa àṣẹ ni pé ká mọ̀ pé ọlọ́mọba ọ̀rọ̀ pé ọlọ́mọba ń sọ wa mẹ́rin léyìí lọ́wọ́ fi ń sọ أن أفضل الخلق من أب وشد الله في داري واتفه شيخ ما قال به bí gbogbo ẹgbẹ́ wa ń yà lóríṣiríṣi tẹ pọ̀ lórí ayé ọ̀gbọ́n yìí lọ ní ọkà yìí fúnra kẹtù jù bá mi lọ. ibì kan tẹ́tí wá náà ló ń ṣẹ̀kú àwọn tó pé ilẹ̀ tó bá tójú yàn sí òkòkòrò ní ṣíké ní òkòkòrò lè bàrà lẹ́rù ilẹ̀ tó tójú ẹ̀ ní sí òkòkòrò lè bàrà ẹ̀rù tó bákan náà ìrìn àti ìrìn kì ṣòro ọlọ́run wa tó ń lọ lórí ṣe dára náà ni wọ́n ń ṣàlàyé fún wa wípé bàbá kan ìyá kan láti wáyé ليعطي فبعضهم على بعض بسبب تنور رواني wọ́n ṣe gbàgbá kó wí à omi ìṣẹ́lẹ̀ wọn ṣe gbàgbá fún báyìí nìkan lọ sí ọwọ́ pa ṣẹlẹ̀ yìí fúnra ọmọ ìyá rẹ̀ ó lè fi jàǹbá fún ó lè lómi lè fi fún rẹ̀ ẹlòmí lè fi jàǹbá fún bàbá rẹ̀ lọ́lọ́kàn ó lè fi jàǹbá fún ìyá rẹ̀ ẹ̀rí ọmọ tó ń rí ní gbé bàbá rẹ̀ nínú ilé ṣògbò ẹ̀rí ìyá tí ń fi ọmọ rẹ̀ ṣògbò ẹ̀rí ọmọ tó ń rí ṣe kéde ń fàwọn òbí wọn ṣògbò tó látara pé kí ni ọ̀dá jù tí ó ti pọ̀ jù ìfẹ́ owó ìwọ̀n ní ẹ̀rí àìní ìgbàgbọ́ wọn á lè pẹ̀lẹ́ gbogbo ẹ̀yà ẹ̀yà àìní ìgbàgbọ́ náà sọ bákan náà ọlọ́run tó ń ṣíwájú gbogbo nínú àyà yìí nípa ṣe dáadáa múra wa abẹ́rẹ́ ọlọ́run ká máa jẹ́ ọ̀dájú ìṣòro ṣèjàmbá múra wa náà إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم وآتوا الأمانة ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوتا من قول وآتوا اليتامى أموالهم ọlọ́pọ̀ bẹ́ pa àṣẹ mi mẹ́rin máa ń gbé kẹfẹ́ sí pé yẹ mọ̀rọ̀ tààrà lọ́dún bẹ̀rẹ̀ lọ lọ́wọ́ wa tó ń pa aláṣẹ mi rẹ̀ á tó yẹ tẹ́ ọ̀nà àwọn ẹ̀ àwọn tó bá lé ọmọ òun kan nílé inú nínú ẹbí bàbá wọn wá fi dúkìá kalẹ̀ fún wa. وآتوا اليتامى أموالهم تبكي مرفوعا تبكي مرفوعا فأنا به كيف ẹgbẹ̀rún tẹ̀lé ẹ̀dọ́ máa wúlò bí ní ìgbẹ̀ tẹ̀lé lọ́gbẹ̀ ẹ̀dọ́ bí ní ìgbẹ̀ tẹ̀lé àdáwọn ẹ̀yẹ kéré àìwọ̀n ẹ̀mẹ́ṣùgbẹ́ wọn wọ̀lẹ́ tẹ̀tẹ̀ fẹ́ tẹ̀lé lókọ̀ bí i sáà للطيب مرض الكثير يأمر تعالى الذي يروى اليتامى إليه إذا بلغوا الحلم كاملا موصورا ثم تدوم البلاغة وتقدر تبقي وفورا ولا تتبدل الخبيث بالطيب كما قال الدكيا الخبيث ètí ọ̀dà ètí ọ̀dà kẹwàá lọ lè fi ètò kẹmú ìtọ́jà dúkìá wọn kẹwàá gbé ètí òbúrú kalẹ̀ fún wa. Àbẹ́rẹ́ ilẹ̀ pàrọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ìyá alápèjú rẹ̀ bàbá wọn ní ilẹ̀. Ilẹ̀ ó ní ilẹ̀ ní lápèjú rẹ̀ káwọn orí káyọ̀ gbogbo tó dúdú dì. Ilẹ̀ pọ́ọ̀tì kan wọn náà mọ etí ọ̀jẹ̀ ní táyọ̀ tọba tí wọn máa ń kú tó kàn náà ni wọn ni wọn tà wọn ní lọ sí oko olówó nígbà yẹn la kúrò kàn bẹ̀ padà tọba tí wọn sọ bí wọn sọ yìí òfin tí ọ̀dà òfin pààrọ̀ ọ̀hún tó dáa lọ́ọ́ ni wọ́n ṣe fún wọn ẹ̀rọ mọ dúkìá wọn ẹ̀rọ ìdí díẹ̀. ولا تأكلوا أموالهم إلى أموالكم أما جو ومتي أما وطق ومتين إنه كان حبا كبيرا نغني الشنن لا نجم كمان يجب في واجب يدك يا أمورك فبإذن الله nígbà tí ọ̀la tó ànàbà ayé ayé ni ànàbà lọ tó wọ́n bá ọba tí ó pàṣẹ tó gbé ọ̀hánù kalẹ̀ ló tó fẹ́ fún wa òun náà ní ká ṣe dáadáa pẹ̀lú ọmọ òun kan dáadáa ní ẹni pé ẹni tí ọba ní ọmọ òun kan lẹ́yìn tí ń ṣe dáadáa sí àwọn kan ní pé àmì ọlọ́run àlẹ́bí ẹni yẹn ti ra àlìjẹ́ náà kalẹ̀ fúnra rẹ̀ tó bákan náà ṣe bá tó wá wo ìmúṣọ ọmọ òrukàn pàlá ìfú àwùjọ ní àlàáfíà rẹ̀ ìfú àwùjọ ní àlàáfíà rẹ̀ ìwọ̀tẹ́ bá mú sọ́mọ orúkọ yẹn ẹ̀yìn kan padà bá lọ ọjọ́ wájú àwọn bàbá rẹ̀ fún ẹ̀pá bì ẹ̀yà sí lọ kẹ́ ẹ mọ̀ pé àwọn ọmọ ti ní tẹ́ẹ̀dì kan lọ tẹ́ẹ̀dì náà lọ ilé ẹ̀kọ́ rẹ̀ àwọn ọmọ òbí kan fẹ́ ẹ̀bùn tó wọn àwọn náà padà lọ àwọn ọmọ yẹn tòun náà yẹn tí bá mú tó wọn kí wà lọ́wọ́ ọlọ́run látara ìbọn fún àwùjọ ní àlàáfíà ìkọ́lùkọ́ sáà aláàtọ̀kọ́ oṣù rẹ̀ nígbà àwọn tó jẹ́ ọmọ orúkọ ọlọ́kọ́ bá mú tó wọn àwọn tó jẹ́ òkú náà ọlọ́kọ́ bá mú tó wọn tó wọn lọ́kọ̀ oṣù rẹ̀ ọ̀ṣà أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فأنا آه، أعتقد لو سألت أظن أن الإسلام يجب